والصلاة والسلام على رسول الله بن عبد وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá a ṣe fún wa wá nípa àgbóyẹ̀sìn wa nipa أحاديث الأحكام أتنا ترى بلوغ المرام أفرون ترى أنصر من حديث إليك جبني آدوني وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من أصابه قيء أو, أو رعاف أو قلس أو مذي فليتوضأ ثم ليبني على صلاته وهو في ذلك لا يتكلم أخرجه ابن ماجه وضعفه أحمد وغيره يقول ìgbàwọ́ ọ̀rọ̀ yìí ó dá lórí alqai ebi wàrúwàá àti àmúrun wàlúkọ́lẹ́ àti èèfọ́. ìgbàwọ́ ọ̀rọ̀ yìí sì wá ọ̀dọ̀ yẹn ńlá wa Aisha ọlọ́run bá kó yẹn sí i ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkí àti ọlọ́run ọba kó máa bá sọ pé man asabahu qay'un ẹnikẹ́ni tí ó bá bì lórí irun. àwọn ò sọ pé lórí irun bí ṣùgbọ́n nítorí gbẹ̀yìn àdéhùn fi hàn pé nǹkan yìí ṣẹlẹ̀ síyàn lórí irun ni an asabahu qai'un ẹnikẹ́ni tó bá bì lórí irun aw ru'afun àbí tí àmúrun bá tẹ́ nímú rẹ̀ lórí irun aw qalasun tàbí ó pọ̀ lórí irun aw madhiyun tàbí mẹ́dì ó jáde lára rẹ̀ lórí irun fal yatawadda onítọ̀hún kọ́ya lọ fún àlùwàlá rẹ̀ sí. tùmọ̀lì ẹ̀bìnì àlàfọ̀lẹ́ ẹ̀tẹ̀ tó bá padà dé kọ́ máa bá ìrun rẹ̀ lọ láti ibi tó fi di tẹ́lẹ̀. وهو في ذلك لا يتكلم ní ìgbà tó bá ti rí pé tó fi lọ tó fi bọ̀ kò sọ̀rọ̀ أخرجه ابن ماجة الإمام ابن ماجة أو أبي أبوار وإجادة وضعفه أحمد وغيره آمين جاب إمام أحمد àwọn olùmọ̀míràn واني ní ẹgbàáwọ̀ ọ̀rọ̀ yìí lẹ̀ wọ́n dá lórí wípé gbogbo ẹnikẹ́ni tí ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí bá tẹ̀lẹ̀ sí lórí irun rẹ̀ yóò lọ sí ìmára yóò lọ sí àlùwàlá yóò sì máa bá irun rẹ̀ lọ láti ibi tó kí tẹ́lẹ̀ náà. ẹ wò wọn lẹ́yìn tó bá bì bí àmúhùnsẹ́ nímú rẹ̀ tàbí ó kọ̀ tàbí mẹ́lì ọjáde lára rẹ̀ ó yà lọ sọ̀lùwàlá. wọ́n á sọ fún wa pé yóò sì nǹkan mí ìgbà tayọ àlùwàlá. a sì mọ̀ ike ẹni tó bá pọ̀ ẹni tó bá bì yóò nídìí láti fọ ọ́ egbin yẹn nù kúrò lára aṣọ rẹ̀ tó bá yí lásọ. ẹni tó bá ti pọ̀ ẹni tí àmúnu bá ti jẹ nímú rẹ̀ yóò kó káàkiri láti fọ ẹ̀jẹ̀ yẹn nù kúrò lára rẹ̀ ẹ̀jẹ̀ yẹn bá dà sí la. ẹnikẹ́ni tó ń bá pọ̀ yóò kó káàkiri láti fọ ìpọ̀nà kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ ni tí mo rí ló bá yí lásọ tó bùkátà láti fọ mẹ̀bí yẹn nù kúrò ní ara rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé yóò tún bùkátà láti fọ mẹ̀bí yẹn kúrò lára bẹ́ẹ̀ lọ wọn ò sọ eléyìí fún wa nítorí pé kò ti yé wa àti pé gbogbo ti ọba ìdílé òbúkátà kàtúndì máa eléyìí ló fà ní wọn fi sọ́ndé. àdébì láti kó tọ́ka sí pé èébì àmọ́ èèpọ̀ mẹ́lì gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bá ṣẹlẹ̀ síyàn lórí ìrìn máa ma bànújẹ́. àdìsí kan náà tí wọ́n á tọ́ka sí pé tí ìrùn bá bàjẹ́ látàrí ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí ọ̀bàjẹ́ o lópin ìgbà tí èèyàn bá lọ tún àlọ́ àlá rẹ̀ sí pẹ̀lú mọ́tẹ̀mú ọmọ sọ̀rọ̀ títí sí ìpadà dé ọmọ fún àrùn rẹ lọ láti fi tó fi dé adébíyẹ ń sọ̀rọ̀ àti wà. ìgbà wọ́n rọ̀ yí báyìí wọ́n yàrá ìmọ̀ mi lọ máa ń jẹ wọn ni gbé jáde. الإمام أحمد رحمه الله تعالى àti àwọn míì wọ́n ti sọ yìí pé hadith yìí o hadith ń ìgbà wọ́ọ̀rọ̀ tó lẹ́nu. wọ́n ní irú lílẹ̀ èwo ni torí pé àdéhùn tó lẹ oríṣiríṣi. wọ́n ní lílẹ̀ rẹ̀ ńtọ́sọ́ di lílẹ̀ ọ̀nà ní àlùjẹ̀dá pípé ẹni tí kò tó fàábí. ìlọsọ̀kọ́ ànábi sọ̀rọ̀ bá àlùsọ̀là sọ. ìyẹn ni pé ọ̀nà tó gbà wá ọjà nìkan ọjà níbìkan eléyìí lọ́fà kí wọ́n ti pè ní ọdí ìgbọ̀ngbà yìí. tọ́ ẹ̀sán ti fi ibà jẹ́ wàá yìí kò sẹ́rìí bẹ́ẹ̀. ìwáyà mi náà tún wá tó náà tún tọ́ka sí o ìdájọ́ ti ń bẹ nù àdéhìí kan náà. ìdí ìrùn bá bàjẹ́ látún ọ̀dọ̀ aláṣẹ àmọ̀ bàlọ́ láti dá kíde ṣùgbọ́n náà. ضعيف مرسل قلنا له مرسل لنا eléyìí ló fà á kí ni ìyàpẹ ẹnu ti ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa pé ǹjẹ́ tí àwọn gbogbo ẹ̀ náà ní máa ba ìrún jẹ́ tàbí kì í bàrún jẹ́ ṣé gbogbo ẹ̀ ní máa bá lù àlá jẹ́ torí kọ́ lù àlá ló bàjẹ́ ni wọ́n fi bàjẹ́ tàbí gbogbo ẹ̀ kì í máa bá lù àlá jẹ́ torí tó bá gbé ẹ̀rí yẹn pẹ̀sẹ̀ ẹ̀rín lẹ́nu wọ́n pé kò sí wàhálà ṣùgbọ́n gbà tí ẹ̀rí tí ó ṣe àlàyé pé nǹkan kínní kejì kẹta kẹrin yìí a máa ba irun jẹ látàrí bíbà tó bá lu àlàyé tóun ti fẹ́ sẹ́rin lẹ̀ ṣé ìdí ìwádìí mi ìgbé tí gbogbo tí wọ́n sọ ń bì náà ni máa bá lu àlàjẹ àbí ìbá lu àlàjẹ. torí ẹ̀ apákan nínú àwọn olùmọ̀ wọ́n ní èébì. ọmọ àbàdo alájẹ o gẹ́gẹ́ bí àwọn alhànàfíyà wọ́n ní ẹbí àwọn àbàdo alájẹ nítorí ẹgbà ọ̀rọ̀ yìí ẹgbà ọ̀rọ̀ yìí ò fẹsẹ̀ nílẹ̀ wọ́n yẹ tí wọ́n bá fẹsẹ̀ nílẹ̀ ẹgbà ọ̀rọ̀ mi wà ẹgbà ọ̀rọ̀ mi ومناني náà ni رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قاء فتوضأ قال النبي صلى الله عليه وسلم ربي ما في الطال ولا فيقيد ثوبان وبالترداء أواقد ثوبان وكان عن سابع النبي صلى الله عليه وآله وسلم في مسجد دمشق في في دمشق في سوريا فذكرت له ذلك وكان لنا وين تبع بور ولا تبع الدرداء كل قد فوقان وما صفني بعد كابي كابي أتوقعي يوم كان صلى الله عليه وسلم بيدي وفي طوال kọ́kọ́ọ̀lì tàwọn àwọn adáhùn òní sọ́dà òótọ́ ni àwùjọ àgbà sọ. àná sọ̀bẹ́bẹ̀ tó lẹ́hùn máa àlùwò èmi gan-an yìí torí èmi mọ̀ tí a mi àlùwàlá èmi mọ̀ ń bá a dá mi àlùwàlá sọ̀wọ́ tí mi àlùwàlá lẹ́yìn ọ̀kútóbì náà. ọ̀parí àlọ́ parí so èdè pé ẹlòmíì lọ lọ bí lọ́wọ́ á lọ bá nù lọ dání àlọ́ aláti lọ́ tó fi sọ̀rọ̀ àlá ààrẹ nìkan ni wọ́n dání àlọ́ aláti lọ́wọ́ ìmọ̀ọ́nà bíbí a máa ba àlọ́ alájẹ́. الإمام أحمد أتى الترمذي رحمهم الله تعالى ومن وجه بواب الجد الترمذي وصيبه هو أي هذا الحديث أصح شيء في هذا الباب òun ni tó gúnrégé jù nípa ọ̀rọ̀ téèbì máa bá lọ alájà bíi ìbàjẹ́ ìgbàwọ́ ọ̀rọ̀ yìí ló gúnrégé jù nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó wá nípa téèbì máa bá lọ alájẹ ilé ló gúnrégé jù ẹ̀wọ̀n tí èyí tó wá nínú pé ògúnrégé jẹ òun lélẹ̀ ìlú gúnrégé jù gbogbo tó bá ti bì lẹ́yìn tó fi sàlùwàlá àánà òwò kó tún àlùwàlá rẹ̀ jù ṣùgbọ́n agbáta nínú àwọn olùmọ̀ọ́ sọ pé ahán èyí ti gbogbo ìbí òun ló máa ń ba àlùwàlá jẹ́ o èbí tí ó ba àlùwàlá jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ bíbí oúnjẹ tó ti dé inú kọ́ wá tàtinú jáde bọ́ta èyí tí oúnjẹ ti ń lọ sọ́nà àti wọnú tí ò ti dènú torí pé èyí ń lọ sọ́nà àti wọnú tí ò ti dènù tó bá jẹ́ kó ńlá bá bì eléyìí ò ní bá lọ àlàjẹ. ni wọ́n ní ẹ̀gbọ́n ọ̀rọ̀ kan tó wá tó sọ wípé tá a bá fi oúnjẹ tó ti dénú tó ti jókòó sínú kó tó di kọ́ jáde ni wọ́n bá lọ àlàjẹ. ó jẹ́ mu kéèkì wọ́n nígbà tá a bá bì kọ́kàn máa jẹ́ èbì sẹ́sẹ́rẹ́sẹ́ kan wọ́n dé ibi tó ti kó ó kún ẹnu tọ́ba kún ẹnu táwọn àmì lẹ́yìn lọ́ba lu àlàyé kó lẹ́yìn tó wọn kó kún ẹnu. ẹni tó ti máa ń bọ̀ inú wọn ni pé a kò lè kọjá mi táwọn. so wọ́n lé lẹ́yìn ní máa ń ba àlù àlàyé àwọn lọ́dọ̀ àwọn Hanabiya àwọn yọ̀rọ̀ ara wọ́n ní wọ́n jẹ́ òkẹta òní gbégbé yóò fi lẹ́ẹ̀kan náà pọ̀ ètò pé ọmọ wa dé dẹ yóò sinú wa yóò sì fún ẹnu yóò sì jáde lẹ́ẹ̀kan náà tí wọ́n jẹ́ mẹ́ta bá pé onígbà náà láti fún àlọ́ aláṣẹ torí pé àdéhìí wá nípa rẹ̀ àdéhìí yẹn ó sì ní òun náà ọ̀fẹ́ sẹ́rin rẹ̀ ilé àtúnmọ̀ sí pé ṣé ṣé gbogbo èbì náà dé ibi tó ṣe é pé ó ti mú jáde bí ó sì kún ẹnu ó sì jáde lẹ́ẹ̀kan náà. àbúrò láti mọ̀ pé inú ló ti wá yẹn ní kí èrò ó ti jẹ́ ó ti ṣe díẹ̀ ó tó ti kọ́ jáde. yàtọ̀ sí ìtúsí pé òun fi òun jẹ́ ó ti kọjá ọ̀nà ọ̀fun rẹ lọ́ba jáde eléyẹn ìpọ̀ ni wọ́n ń pè pọ̀ ìpọ̀ ni wọ́n ń pè wọ́n pè ní kọ́lá ìpèdè làbáwá ẹgbẹ́gbẹ́ tí o ti lọ jìnnà tí o ti di gbogbogbò rẹ lọ tó ti fún mi jáde pé adófin ìjòkó ní ẹ̀ka náà lọ jáde pé lẹ́yìn kíláǹkì ọ̀dà ẹ̀sán ni. àwọn ètò wọn pọ̀ jù nínú àwọn olùmọ̀wá ẹ̀bí alimami Malik alimami Shafi'i àwọn àrí pé ebi kí bá lọ alájọ torí àbíkà àìsà ìkọfẹsẹ rẹ ọfẹsẹ rẹ rẹ látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àlùbá àlùsọ̀lá torí náà alọ́sọ̀lọ́ àdàmù nàkọ̀bí ẹ̀kọ́ torí náà òkú tọ́fẹsẹ rẹ rẹ ní kí àlọ́ alákìgbàjẹ pẹ̀lú èbì ẹni tó bá ti ní máa bàjẹ́ pẹ̀lú èbì jẹ̀dọ̀mọ̀ ó ẹ̀yà ti ẹ̀bìdẹ̀rẹ̀ ìdàgbàsókè ẹ̀ yóò mẹ́rin tẹ́tẹ́tẹ́ rìn rẹ̀ tó fún igi wa aláwọ̀ ojú rẹ̀ lọ hó wọ́n ti ṣe ṣùgbọ́n aláwọ̀ ojú rẹ̀ lọ hó gbọ́dọ̀ tí wọ́n bá dáwọn ò rí àdébí sáré àbí sàmdà tòmá tí àbí sàbó sàmdà ti ti wà láṣẹ láṣẹ láti ṣiṣẹ́ nítorí pé nítorí wọn má ti ṣiṣẹ́ nípa àwọn òní ẹsẹ̀ máa ń ti ike gbogbo àwọn olùmọ̀ yẹn wọ́n ní àwọn òfin ṣùgbọ́n ti lélẹ̀ nípa ìhàwó làwọn kọ lọ́wọ́ àdìsẹ́ lẹ́gbẹ̀ẹ́ Muhammad olùwà àdìwà àdìsẹ́lẹ̀ tó máa fẹsẹ̀ rìn lẹ̀. ìmáàmù Malik sọ fún wa pé kúlù ní òkòtò mi kọ́ òye wọ̀ yọ̀ọ́ ìlọ́sọ́ àtúrọ̀ náà ló kọ́ òbíyàn kí ni ń sáré gbà láti lè dànù wà ní الإمام الشافعي بصيته إذا صح الحديث فهو منهجي gbogbo bàtà mi ti bá ti gún lébi ilé nǹkan lọ́rọ̀ mi. Ẹ̀rọ kí àkéde àìsàn yìí làwọn rí. Wọ́n sì mọ̀ kọ́nà tó gbà wá gún lébi. Àwọn ti sọ pé èébì ń kọ́ ìlàlù àlàjẹ. Wọ́n ti fòfin kan lélẹ̀ pé táwọn bá lọ lẹ́yìn bá padà láti ìtàn tó takò táwọn wí o. Wọ́n ti fi ẹ́ ti fẹsẹ̀ rìn lẹ̀. ẹ̀kọ́ àwọn ọ̀sán ní àwọn ọ̀sán náà. mo jáde ìpínlẹ̀ làwọn ọmọ yìí kọ́dà náà ìṣàkẹ́ tó sọ ó ní kí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ni tó wá takò àdéhùn kan tó fẹsẹ̀ rìn rẹ̀ látọ̀dọ̀ ànábì sọ̀lá àìsẹ̀lẹ̀ ẹ sọ ọ̀rọ̀ tí mo sọ ẹ sọ lògiri kẹ́ ẹ má tiẹ̀ wó tẹ̀ kama subhanallah eléyìí fi hàn wá ní pé báwo olùmọ̀ ti ṣe rí rẹ̀ torí ní kí ọgbà ọ̀rọ̀ kan alátọ̀dọ̀ Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní ọ̀tọ́ bẹ́nìkan tó ní làákàyè ibi tí wọ́n máa sọ ọ̀rọ̀ kan fún látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ́rọ̀ tó gún régé tí wọ́n á sì torí ọ̀rọ̀ ẹnìkan nínú àwọn èèyàn wọ́n wá kọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ ọ̀tọ̀ nítorí ìlú ẹ̀ ló ti jẹ́ kó àwọn ìwàgbọ́ òdodo ní kòkòrò tí wọ́n ní pé wọ́n rí pé kí nǹkan náà náà lè sọ báyìí parí wà wọ́n ṣe rẹ̀. eléyìí jẹ́ sí eléyìí jẹ́ sí kébì ṣùgbọ́n àwọn àwọn onálẹ̀jẹ̀ tó máa ń jẹ́ láti mú èèyàn ẹ̀jẹ̀ tó máa ń jáde láti mú èèyàn yóò jẹ́ nítorí pé wọ́n bá yà mú bàbá yẹn mú kì í ti fi pé tíntín lèèyàn tín títí tẹ́jẹ̀ bá jáde ìjọ kàn máa jáde láti wíìn ilé ẹ̀ ni wọ́n ń pè ní ọ̀rẹ́ à àmú eléyìí náà sẹ́wọ̀n kí n tó fi gbogbo eléyìí ni pé àdéhùn yìí kò sí kí ni àti wọ́n fẹ́ sẹ́yìn náà kò sí wàhálà tó ìyàpẹ́ tó ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa fún fóun náà máa bá lu àlàjẹ àbọ̀ náà bá lu àlàjẹ ìjọba ti di ọ̀fẹ́sẹ̀rin lẹ̀ ọ̀fẹ́sẹ̀rin lẹ̀ ṣùgbọ́n o àwọn tí wọ́n pọ̀ nínú àwọn olùmọ̀ àwọn wò pé ó máa ń bá lu àlàjẹ àwọn wò pé ó máa ń bá lu àlàjẹ àwọn kan nínú àwọn olùmọ̀wò pé kì í bá àlùwàlá jẹ wọn wò pé kì í bá àlùwàlá jẹ ìdìbò sáàbì ti wá láti wà ní ìṣúná àfihàn tó sọ pé àmúhùn o láti tẹ́wọ̀n rẹ o àlùwàlá bàjẹ́ ṣùgbọ́n ìgbàwọ̀rọ̀ kan wá nípa àṣìṣe Abdullahi ibn Umar ibn Khattab radiyallahu anhu nínú wọn kọ àfihàn Malik lórí bẹ̀sẹ̀ nílẹ̀ títí lọ́dọ̀ Abdullahi Muhammad ike bí wọn máa ń ẹni tó ti kí ti ń bá ń kíọ̀n nígbà tí wọn bá ti fi sẹ́mu rẹ̀ yọ pa ẹ̀rùn ẹ̀ yọ lọ tún àlọ́ aláṣẹ yọ wá padà wá yọ máa bá ẹ̀rùn rẹ̀ lọ láti jọ fi lè yọ padà wá yọ máa bá ẹ̀rùn rẹ̀ lọ láti jọ fi lè àbí ti ká rẹ̀. ó jẹ́ ìṣesí Abdullahi ibn Umar. ṣùgbọ́n ìmọ̀ mọ́ Malik rahimahullah àwọn ní ibn Umar tó bá wà lápá ni ó ti fi múlẹ̀ tó láwọn ohun ìbá lọ alájẹ. ọ̀sẹ̀ tó pọ̀ náà àwọn olùmọ̀sọ pé máa ń bàjẹ́ ọ̀rọ̀ kan wá máa ń ọ̀rọ̀ tó wá nínú ìgbàwọ́ ọ̀rọ̀ yẹn wípé máa lọ sálù kí máa lọ fọ ẹ̀jẹ̀ nù ni lọ sálù nítorí pé fífọ ara wọn máa ń pè ní wòwò náà wọn máa ń pè ní wòwò ẹni tí wàá sọ pé ni wọn gbà lérò mẹ́rin ni wà àwọn yóò sọ pé ìlà òkè ìlà ìlà láti sọ pé kí lọ́pọ̀lọpọ̀ ìwádìí ọ̀nà tá a ti máa ní tó ń torí délé ẹ̀mí dáadáa mú kọ́ mẹ́rin. so ìyàpọ̀ ẹnu wà torí pé lọ́rùn àti ìdí kò fẹ́ tẹ̀rín rẹ̀ ìlọ́pàá náà sọ pé dáàmú máa ń ba àlùwà lájẹ́ àbí ti ba àlùwà lájẹ́ ọ̀gbọ́n lè ṣe ọ̀gbọ́n ó ní kí táwọn ọmọ ti jáde nínú wa lọ tún àlùwà láwà sí. ṣùgbọ́n ẹ̀jẹ̀ míì tó bá jáde lára wa yàtọ̀ fáwọn ọ̀rọ̀ tààtì wà lórí ọ̀rọ̀ bí wọ́n bá lọ alájà bí ìbá lọ alájà àti ìlọ́kùn àti ìsàlọ̀ alájà lọ́ba lọ alájà bí ọba jẹ àti ìsàmbọ̀ tó ti pàlà yìí yọ wà bẹ́ẹ̀ tiẹ̀ níbẹ̀. ìgbà tó wá dé lóyè ìgbà mi nà ọ̀sẹ̀ bọ̀ ọ̀sẹ̀ máa ń lọ ọ̀sẹ̀ àrẹ̀ lẹ́ wọ́n ní ẹnu gbogbo olùwọ́pọ̀ lórí kéé. ẹ̀jẹ̀ kékeré ọba jáde láàrin yẹn ṣé kìí ṣẹ̀gbìn ẹ̀jẹ̀ púpọ̀ ẹnu wọn kò lórí fẹ́gbìn torí pé àwọn tẹ̀lé ilé ìjùmọ̀ ọwà lórí kí ẹ̀jẹ̀ kékeré kìí ṣẹ̀gbìn àyàfi tó wá látọ̀dọ̀ mọ̀já ìṣègùn ìjọba tó sọ yìí pé ẹ̀jẹ̀ kékeré ẹ̀gbìn ni pẹ́lẹ́ nìkan ò sì tẹ̀lé nínú sísọ orúkọ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kékeré o ẹ̀gbìn o tó oníkan ló sọ bẹ́ẹ̀ gbogbo olùmọ̀ yóò kó sọ pé ẹ̀jẹ̀ kékeré ń kọ́ yìí sẹ́gbìn nítorí pé al-qalilu mulhaqun bil-'adam bẹ́ẹ̀ lòfin sọ kí n tó bá kéré ìgbà tí o tẹ̀ sí n tó bá kéré ìgbà tí o tà fẹ́ fún wa kí n ti bí so òṣìṣẹ́ tó kéré o kí n ti bí tọ̀ tó kéré o kí n ti bí gbẹ́ o òṣìṣẹ́ tó kéré o torí di eléyìí báyìí eléyìí jẹ́ báwọn. lẹ́ẹ̀mọ tó fà kí ìyàpọ̀ ẹnu tuntun wọnú ẹ̀jẹ̀ mi tí ó bá jáde lára ó ní wípé ó wá nínú àdébẹ̀ àná sí ní Malik ọ̀bí ọ̀lá ọ̀hán. يبقى النبي صلى الله عليه وآله وسلم احتجم وصلى ولم يتوضأ وتبوا lọ́ọ̀dù kí wọn kò tún àlọ́ àlá sí. ẹ sọ pé tó máa dé gbòó fún ẹ̀jẹ̀ ó jáde gà. sọ ẹ mẹ́yẹn àlàyé ń bọ̀ nípa títí máa bá àlọ́ àlá jẹ kíkì kì í bá àlọ́ àlá jẹ. ṣùgbọ́n ìpọ̀ òun náà ló ń jẹ sí ọjà jù síwájú kó tó di kó dénú. ó ti kọjá gbogbo ń gbòó. tó bá fún ẹnu tó fi jáde láti mọ̀ fún yẹn jáde. àwọn tó bá yẹ pé ń bọ̀ àtúgbò mi àtúgbò mi ọkọ̀ ọjọ́ náà wọn tún wá tẹ̀sẹ̀ jáde ó ti di kínú ó ti dèrè bí. àmọ́ tí kò bá padà tó ṣe é pé bó ti ń bọ̀ náà lọ jáde ìpọnù wọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀sọ pé èèpọ̀ kí bálu alájẹ tó bá ti dùn mọ́ ara rẹ̀ àti ìyẹn sílẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀. èyí tí a ti fi wá mú wá tó kún wá gbẹ̀yìn ní kíni àlùmẹ́lì gbogbo apáta la mọ̀ pé àlùmẹ́lì tó máa ń bálu alájẹ nítorí adé ni ayé èmi àbí fọ́ọ̀rù mi rọ́bì ọlọ́ọ̀hán ṣé ń tó rọ́jò lẹ́ tọ́pọ̀ béèrè lọ́dọ̀ àlẹ́sọ̀ wà àjẹlọ́ àlẹ́sọ̀dáàdó ibn al-aswad ọ̀gbìn ọ̀gbọ̀n àkùnrin. yọ eré bá ti yé wa wọ́n padà síbi ìpele kejì nínú sàdébì tọ́ka sí. ó ní pé ẹni tí nǹkan kan nínú àwọn nǹkan tí máa bá lò àlájẹ yìí tó bá ṣẹlẹ̀ sí lórí ìrun. inú rẹ̀ ọba o kó lọ tún àlọ́ aláṣẹ kó wá padà tí orí irun rẹ máa bá lọ láti fi tó dé kó tó di wípé óbì kó tó di wípé àmúnisẹ́mú ẹ̀ kó tó di pọ́pọ̀ kó tó di pé mẹ̀rí ìjáde lára rẹ̀. ṣùgbọ́n mẹ́jẹ̀mú tí ó kún láyè láti máa bá lọ láti fi kó ní kọjá pé kí ni ọgbọ́dọ̀ sọ̀rọ̀ tán eléyìí ó náà ti jẹ ọdíyà mi ọdíyà yìí pé kí ìwé yẹn bá bàjẹ́ pẹ̀lú kankan nínú bí máa ba àlùwàlá jẹ́ tí ìrún ti bàjẹ́ ni ìlú ti bàjẹ́ ẹni tó ṣẹlẹ̀ ń bá àwọn jẹ́ àkóso wọn rọ̀ tó bá gbọ́ bàjẹ́ tó bá ti lọ fún àlọ́ aláṣepò tuntun òun bẹ̀rẹ̀ ni. tó bá ti fi sọ lóṣòrò ló so kọ́ àdéhùn tó bá ti dé ọ̀sán kalẹ̀ kọ́ ọmọ bá lọ. ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀. àwọn ètò pọ̀jù nínú wọn wọn ní tí nǹkan kan nínú dáwì tó ti ṣẹlẹ̀ síyàn ó sí wàhálà kéèyàn tọ́ba dé ọmọ bá àwọn ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn hànàfíyà sọ bẹ́ẹ̀ ni máàmù Malik sọ bẹ́ẹ̀ ni máàmù Shafi'i sọ yóò padì yìí ní ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá sọ tuntun ó sì ti jẹ́ rìwáyà kan látọ̀dọ̀ ìmáàmù Ahmed rahimahullah ta'ala nínú ìwádìí nípa òfin àwọn èèyàn púpọ̀ bá wọn bá ti sọ̀rọ̀ kan á sọ pé wọ́ọ̀wọ́ ọ̀wọ́ lè jòun òòrùn ìyẹn ní kò lọ́rọ̀ àdúgbò nínú àwọn kòkò ha. wọ́n ṣàkó ọ̀nà owó mọ̀kànlọ́rọ̀ ìlùkùsọ̀ láyé ọ̀rọ̀ ìjẹta láyé mú òjò pẹ̀lú ilé ẹ̀kọ́ kọ́ọ̀lù. èdèkéwà tí wọ́n ti ń bá ọjọ́ sọ̀rọ̀ kọ́kọ́lù lẹ́nu ìkan lọ́wọ́ àtàkùn wọn kọ́ ọ́nà ẹnì kan ò lè jẹ́ kó lọ sí rédíò àwọn àfijàmọ́ rẹ̀. òjò ń gbé nínú kòkó lọ́kọ̀ọ́ nígbà àwọn òbí wò pé ọ̀rọ̀ kan lọ́jọ́ wọn ìgbà lọ òun náà ní kékeré ìkàlùkù náà rí. ẹni sẹ́ẹ̀sì rẹ̀ bá tẹ̀wọ̀n tó jáde débi lọ òun lágbo láfún. ṣé ti pé púpọ̀ wọn láwọn o. ìbéèrè jọ àkọ́kọ́ wọ́n tó bá ti ṣépè ní ó sòun rọ̀ tó bá ti dé pọ̀ sọ́kàlẹ̀ kọ́ ọmọ bá lọ. ọ̀rọ̀ òun náà ní gbé pàápàá tí ọ̀kan nínú àwọn nǹkan bá ti tẹ̀lé ọba àrùn jẹ. láti fi mọ̀ yín pé nígbà bá ti bàjẹ́ ìpòra. ìpòra tó pòra tó lọ sí nígbà tó bá padà dé gbọ́ kò ní rí nǹkan kan tó mọ̀ lé lórí mọ́. wàhálẹ́ yìí àárẹ̀ kan wọ̀ wá tó tún bẹ̀rẹ̀. eléyìí jẹ́ ọ̀rọ̀ àlè máa ń ṣàfihàn ìjẹ̀dí. Ìgbà jẹ́ ìwáyà mi. هكذا الإمام أحمد رحمه الله تعالى eléyìí jẹ nǹkan tí wọn jẹ abala kejì nínú nígbàdí fi mú wa. ṣùgbọ́n ẹni tó sọ yín pé wọ́n bá ti lọ lẹ́yìn ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí ọ nínú àwọn nǹkan wọ̀nyẹn ìjọba padà dé ọ̀nà àrùn rẹ lọ wọ́n fi má jẹ̀mú sí o ẹgbẹ́ ti fi sọ ẹ pé lópin ìgbà tó bá sọ̀rọ̀ àwọn náà wá sọ ẹ pé lópin ìgbà tó bá sì ń kíkà nínú àwọn nǹkan tí máa ba ìrún jẹ́ lópin ìgbà tó bá sì ń kíkà nínú àwọn nǹkan tí máa ba ìrún jẹ́ ẹ̀rí tí wọ́n la dé sí ẹ̀rí ẹni tó sọ ẹ pé you ó la dé sí yìí. ìwà àdéhìí ń kọ́ kò fẹsẹ̀ rìn lẹ̀ alhamdulillah. nígbà tí o fi fẹsẹ̀ rìn lẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ọ̀sẹ̀ rẹ̀. ìṣòro tí wọ́n sọ pé ìrún ti bàjẹ́ àti kó tún bẹ̀rẹ̀. ìgbà tí wọ́n sọ pé kọ́ ọmọ sì ń kẹ́kẹ́ ọba àrùn jẹ kì í sọ̀rọ̀ lásán o. ìyẹn ni kí ọ̀rọ̀ tó wá nù àdéhìí yẹn tẹ̀bí ìhùn bìlì jẹ́ yẹn gbọ́ fẹ́ yọ̀kan sí àmì fún ìfún òbí sọ́ni àbí òye wa ní àní ìsìn tí wọ́n tún àlọ́ aláṣẹ nígbà tó tó fi tún àlọ́ aláṣẹ ọkọ̀ yìí sáà ti bla torí pé tó fi lọ tún àlọ́ aláṣẹ tó fi dé ìrún náà ló tún kí àwọn akọ̀ yìí sáà ti bla ẹnìkan kú ọ̀rọ̀ náà kú sẹ́ fẹ́ múra yín wọ́n á padà dé pé a tẹ̀lé wọn ní kí ọmọ sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ ebú lóbú bẹ́ẹ̀ ebú ìsọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dà wàhálà ṣẹlẹ̀ tòótórí di eléyìí báyìí àwọn mẹ́jọ ni wọ́n tó rẹ́gẹ́dẹ́ láwọn kan sọ ipò lè tún continue kéèké just go and renew your ablution to tuma bá ọ̀rọ̀ lọ́kùnrin tó mẹ́jọ ni wọ́n kó wa pọ̀. sọ àwọn ẹnì kejì táwọn sọ ipò. قالوا لا بأس قرأت في حديث الثاني حديث الخلق ابن علي طرق وإنت تحتر لك حديث تزواج إذا أقضى أحدنا بيده إلى ذكره وهو في الصلاة ما يتوضى قال وهل هو إلا بضعة منك àdéhùn tó ní bí ẹ̀ máa bọ́ sábẹ́ rẹ̀ òní sábà láti ìlú pọ́ǹpù náà yìí. Àdìsíwájú pọ́ǹpù yìí wà ọgbà tẹ̀sí mi wá. Ọlọ́run ní sọ́mọ́ bá rí sílẹ̀ sọ ike ẹ̀rí àwọn tó sọ pé òun ti bàjẹ́ nù wá tún bẹ̀rẹ̀. Ọ̀kan náà àwọn ẹ̀rí wọn. Ọlọ́run sọ wá sínú àgbà pé ìlà fàtà àdùnkùn tó fọlẹ́ pẹ̀lú ẹ̀ńfọ́rẹ̀. Sẹ́nìkan nù yín bá tó. lórí irun kókó níbi irun yòó wọ́n yẹ tún àlọ́ aláṣẹ wọ́n ìdí kó tún irun yẹn kí alhamdulilah Abu Dawud Abu Dawud àwọn náà bá wọn. wọ́n ní ìdí sọ́dá kó tún irun yẹn kí lẹ́yìn ìyànjú àbí ilé ìjọ kan nínú àwọn ẹ̀rí tiwọn náà nínú àwọn ẹ̀rí àwọn ẹni tó sọ pé kò ní tán àyọ̀mọ̀ bárùn rẹ̀ lọ láti tó gbàdé. wọn náà ní àdéhùn tó wá lórí polisi látọ̀dọ̀ àbò rẹ́rà lọ́sọ̀dọ̀ àwọn nínú àwọn ìgbàgbé nípa pàdánù sọ̀rọ̀ máa lè ṣẹlẹ̀ wọ́n jáde wá jọ kan láti wá kẹ́rù fáwọn èèyàn. so àwọn ìgbàgbé ti kọ́ àmà. àwọn ń retí kó ti tẹ̀kú ànábì òsè táwọn ọkàrí ni ìṣàrọ̀ ilé ìhìn àmàkẹ́ ànàkù ọkọ̀ wọn sọ fún ọkẹ́ ẹ̀dúró mẹ́rin ànábì sì wọlé lọ́wọ́ padà dé lẹ́ni tó mi ń kaná lórí wọn kọlọ̀ wọ̀wẹ́ dánábà àná ànábì tó wá sí ọlọ́ọ̀bù ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ kọ̀sẹ́rì bẹ́ẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún kò bẹ̀rẹ̀ so ìwáyà yẹn wà ní Bukhari àti Muslim ṣé wọ́n oh, ti bẹ̀rẹ̀ kódà àwọn àlàyé kíkíkíkíkí wọ́n ti wá mọ àwọn ìwáyà sí nínú Bukhari àti Muslim yẹn ẹgbẹ́ àwọn sáré ti sọ pé kò sí tẹ̀píìr tó fi lọ tó fi bọ̀ ó túmọ̀ sí pé wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rù kódà wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rù kí wọ́n á ló sí lójú àtọmọ́gbé ọ̀gá rẹ̀ nítorí ọ̀gá ti bẹ̀rẹ̀ ẹ̀rù yẹn sọ̀rọ̀ nígbà wọn ti fi kọ́mọ àlè sọ̀rọ̀ àlè sọ̀rọ̀ àti lè má sọ̀rọ̀ tó bá wù wá ó yẹ wa àti tẹ̀lé ògùn àpé àlè má sọ̀rọ̀ tó bá wù wá ṣẹ̀kàn jáde yìí o. so nítorí tẹ̀lé ìka ẹ̀ ọwọ́ náà àwọn ìwà ayá sí gẹ́gẹ́ bí tó wà nínú sọ́dọ̀dà bìbẹ̀ wò àti tó wà nínú ọ̀fíìsì ọ̀gbìn ẹ̀gbá ìgbà níbi sọ̀rọ̀ wá àti ìdúgbò wọn wọ́n fà mọ́tẹ́rẹ̀ ìgbà níbi sọ̀rọ̀ wá àríwá yìí sẹ́lẹ̀ wọ́n ti pè kọ́nà ànábi sẹ́ ọlọ́ọ̀bù ẹ̀kọ́ ìjọba tó bá gbà wípé ń ìdí ó bẹ̀rẹ̀ wọ́n jáde lọ wọ́n á lọ wẹ̀ wọ́n padà dé wọ́n takò dábàá tó ń tàbí ọ̀pá ọ̀dọ́ adékú ẹni tó bá tún láti yàrá ẹrú wọn tó rántí pé yàrá bá bẹ lára ẹni sáàdúgbò lànà ìdí gbàgbé yàrá bá a ẹni tó bá tún lọ́wọ́ iná arábẹ́sọ̀rọ̀ mẹ́tì lọ́kọ́ ẹnsa kama ẹnsa ẹyìnà ẹsẹ̀ ètò kẹlẹ́ kéwò ni ẹni wọn sọ ẹni mọ̀sẹ̀ èèyàn bíi tí ń lè mí náà mo máa ń gbàgbé bẹ́ẹ̀ lẹ́yìn náà ti lọ sí kí ni wọ́n ti máa gbàgbé ìjẹ́ mo bá ti lè gbàgbé fún nígbà ẹ̀kẹ́ wọ́n là ní sọ̀rọ̀ wá àríwá àdìsẹ́lẹ̀ wọ́n ti àwọn àwọn àpẹ wọ́n tí wọ́n rántí nígbà tí wọ́n lọ ẹ̀rí nù bẹ̀ nígbà tí wọ́n padà dé bàbí ọ̀sọ́ fún wa pé wọ́n tún tún aláwọ̀ àpò àmì ìṣe àdìpọ̀ aláwọ̀ àpò àti àkọ́kọ́ orí rẹ̀ ni wọ́n fi kọ̀ǹtínù ẹ̀rí nù lórí títí dé lálọ́ alábájá kéèyàn máa bá lọ lálọ́ alájá bí lálọ́ alájá bí lálọ́ alájá ẹ̀rọ tó pọ̀ sẹ́yìn ní ọ̀ ọ̀wá ìwà lálẹ́ àbáwọ̀ kan wá yàrá máa bẹ lára rẹ̀ ọ̀wá sá ìwà lá ṣé àlọ́ àlá mi wò sí. torí ti ilé kan sẹ́yìn ní ọ̀ rárá wọ̀ wọ̀ àdé. eléyà fi hàn wá wípé àti ẹni tó fi tẹ̀lé lórí pété àlọ́ àlá bá já tá a bá padà dé á kàn lọ ni kò wú àbí ìbò dáadáa lójú kan lójú wo kò ìyá sókè lójú wa ìyá sókè yóò rí pé à ọ̀rọ̀ sí ìyáwó àlàtẹ́lẹ̀ náà ọ̀rọ̀ tí wá sí ní lórí ẹni tó fi láwù àlàtọ́ wá tó tó fi láwù àlàtọ́ wá tó ara lórí òun tó fi láwù àlàtọ́ wá tó fẹ́ dàgbẹ́ tó kùtù lórí òun tó fi láwù àlàtọ́ pé ìyàtọ̀ ń bẹ àbí ìyàtọ̀ ìyàtọ̀ bẹ láàrin ilé. yàtọ̀ sílé yẹn ẹ sọ yìí pé ràbí ọ̀sọ́ yìí wọ́n tún tún àwọn àwọn àgbà لكن عدم الذكر ليس ذكرا للعدم أي تقول الله أكبر فيه kòtúmọ̀ sí kọ́sọ̀ wípé kò tún Allahu Akbar ṣe lóye wa wọ́n ní àwọn ní kò sọ ikú tún tún Allahu Akbar ṣe àwọn ti sọ pé àìsàn kó tún àìsàn pé kò tún Allahu Akbar ṣe kòtúmọ̀ sí kọ́sọ̀ wípé kò tún ṣe. sóde fifty fifty nù. Enweghị mi wà. tó ilé ìgbà àdúgbò ìwádìí. Dàbídì kí ẹgbẹ́ tí ó di àwọn ọ̀pọ̀ tó tó lọ. ó di àwọn ọ̀pọ̀ tó tó lọ. tí fún wa ń bẹ̀ yìí pé àwọn náà di àwọn àwọn ọ̀pọ̀. ọ̀gbọ́yé yẹ àwọn ìwáyà kan sọ kìí ṣe fọ́sọ wípé kò tún ké tàbí òye wa <laughs> àwọn àgbẹ̀ ike ìgbà tí ò ti túmọ̀ sí pé ó sọ wípé kò tún ké pé kò sì tún túmọ̀ sí fáwọn tàbí nù tún ké wa kò túmọ̀ sí fáwọn tàbí òtún àwọn àwọn àpárí ṣe má àdébísẹ́ náà ti bá tún Allahu Akbar ṣe àdébísẹ́ náà tún àkọ́kọ́ yẹn ṣe رحمه الله تعالى نزل إلى ركبته ولا به من شاف صحيح مسلم يعني الحافظ بن حجر نزل إلى ركبته ولا به ابن حبان رحمه الله أنه صحيح ما صحيح òsínì kódà àti ìgbọdọ̀ rẹ̀ rúurú rẹ̀ sanabi sọlá àtẹlẹ sanabi wa lọ wá dé wà fún aláwọ̀ àgbàdé ẹjọ́ bá rúurú rẹ̀ sọ̀pẹ́ sí i. so báwọn tó fi ṣe yàní àkọlé àdébì ọ̀rọ̀ pẹ́pẹ́tẹ́ àkọlù ti fẹ́ rò gan ìgbà náà nígbà tó dé ojú àlá ọ̀pá sí tó pọ̀pọ̀ pẹ́ sí. eléyìí tí wọ́n ti di wá tún àwọn àkọ́kọ́ sí. alhamdulilayi hajj wa kọjọ ọ̀dà. tí ọ̀rí dá lórí àlẹ́rìí sọ̀rọ̀ àṣọlọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. kí ẹ ti bá a sọ àbí ó máa ń gbé màtá nàbìdì ọ̀rọ̀ àdìsọ̀lọ̀. ànábì tún ọ̀wọ́ àwọn àtúbọ̀sí. but náà ní proof tó sọ pé àwọn sàbí tún tún ọ̀wọ́ àwọn àtúbọ̀sí. láti proof tó sọ fún kíkà imam ò lè tún ọ̀wọ́ àwọn àtúbọ̀sí. wọ́n sọ fún káwọn èèyàn dúró ọ̀wọ́ ìmáàmù tí òun ọ̀làlù àlá tẹ́lẹ̀ lọ́sùn tẹ̀lé ọ̀làlù àlá àbí òye òun ní ọ̀wá ti àwọn àwọn àpárẹ̀ máa ń báwo wo ló ti rọrùn kí àwọn àwọn àpárẹ̀ máa mú fójúwájú sí máa lóye sẹ́wọ̀n kí sí máa ń kọ́kọ́ sí ìṣẹ̀ àwọn àpárẹ̀ tó ń gbé lọ́nà ìjà náà bà lára tó àwọn èèyàn òsì níjà náà bà lára kan ti àwọn ọ̀pọ̀ ẹ̀fọ́ ẹ̀fọ́ wọ́n ti dùn ọ̀sẹ̀rẹ̀ ní sọ́wọ́ àti ọ̀nà ìdíyà wọ́n á ti ọ̀gbọ́n àwọn àgbà wọn kí ti sìn ní wọ́n ike àwọn sàáké ti bẹ̀rẹ̀ ẹ̀rùn kánà bí òtún bẹ̀rẹ̀ báwo tó tó wá nínú sọ̀rọ̀ ìbùkárì àná. Ẹlẹ́gbẹ̀ẹ́ Muhammad sọ̀rọ̀ wà nínú àtìsẹ́lẹ̀. Wọ́n lọ ta sókè. Gbàtẹ́ lọ ta sókè. Kọ́ wa dé sọ̀rọ̀ àti àṣù. Bíláàlú fi àgbà pẹ̀lú láyé ti lọ ṣe àtúnṣe wọn ò díje o àmọ́ bóyá ṣé ó fi hàn fáwọn ọgọ́ta ní gbogbo ẹsẹ̀ kan ọsẹ kan ọgọ́ta ti síwájú ọbẹ̀rẹ̀ sí ní kẹfà ọlọ́ọ̀kọ̀ ẹ̀kọ́. ìgbà tí ọgọ́ta bẹ̀rẹ̀ sí sí ọgọ́ta bẹ̀rẹ̀ sí kírun lọ anábìdé sallallahu alaihi wasallam. tọ́ ẹ̀rọ kọ́kọ́ bí ọlọ́wọ́ àkọ́ tani imam nìkan ọ̀bùbọ̀. ṣé gbàdánù bíi ti sẹ́ńdẹ́ máa ń sẹ́yìn àkọ́kọ́ àwọn ti ọlọ́wọ́ àkọ́ àti àwọn àti ti rẹ̀. ẹ̀yìn abúgbàkà ni wọ́n tẹ̀ wá o. àwọn sábẹ́ wọn fura bára mi ti dé wọn kí akéde abúgbàkà o. وكان أبو بكر لا يلتفت الصلاة سلوان صحيح أبو بكر يسيب السجوين هو موسي دوريا nígbà tí gbígbé ọ̀nà fún yìí pọ̀ Abubakar wẹ̀yìn pé wọ́n sọ pé kéèyàn bá síjú ṣùgbọ́n wọn díẹ̀ tí ó pọ̀ kọ́ ń bẹ̀. sọ́ba ara nàbí sọ́ba àdìsẹ́lẹ̀ sọ́ba rí bá sọ́ba nàbí ọ̀bọ wa jù nàbí kọ́kọ́ ìsinmi sọ́ba nàbí ọ̀bọ wa sọ́ba rí bá nàbí bọ́ wa jù lórí lè máa mú lọ́kọ́ kàgbé máa mú. tó nígbà tá kí wọn tán àlẹ́ mi ò sọ pé wà á kọ́ sáà.

lọ́tọ́rí ọ̀gá ni ẹ̀rọ tó pọ̀ sẹ́ẹ̀rì ń bẹ̀ ọlọ́run sẹ́ẹ̀rì ń bẹ̀ torí ní ìgbà tó ń sọ pé ẹ̀ ànábì tó bá tún àwọn ọ̀gá ọ̀gá wa kọ́ àwọn sàbí ń bẹ̀rẹ̀ ànábì wa kọ̀ sínú ìlú kọ̀ọ̀kan sínú ọ̀bẹ̀rẹ̀ ìpàdé ti fi hàn wá pé ọ̀gá ọ̀gá máa mú kó síwájú ìfẹ́ máa wọn ò sọ pé òun kọ́mọ bá ń lọ àbí tọ́lá lọ fún àlọ́ láti kọ́mọ bá ń lọ. ni mọ́mọ́ máa lè sọ ìgbé sẹ́yìn ìdààmúhùn jẹ́ ọ̀rọ̀kọ̀ parí. Mẹjọ́rìtì àwọn olùmọ̀ nípa àdàmúhùn. Wọ́n sọ pé táwọn bá sẹ́wọ́n èèyàn, wọ́n á lọ fún àlọ́ láti wọ́n á sì máa bá àrùn rẹ̀ lọ. á lọ fún àlọ́ á máa bá àrùn lọ. Nítorí àti ètò wa nù wá pa. tọ́ tó bá jẹ́ pé ẹgbẹ́ àwọn àdúrà ìrìn àwọn náà tó bá kó kan náà ọ̀gá bí ọ̀gá kòlù kò bá jẹ́ èyí máa lẹ́yìn ká tuntun náà ọ̀gá bí ọ̀gá kòlù lórí ọ̀gá bí èyí máa tó wà láti tààkù lé wa lẹ́yìn kan náà ọ̀gá bí nínú àwọn ọ̀gá ọ̀gá kọ̀ọ̀lù ọlọ́tàkù lẹ́yìn rẹ̀ láti pè ní ìjìmá wọ́n dá máa wò pé ẹjọ́ pọ̀ sínú àwọn olùmọ̀ wọ́n fi bẹ́ẹ̀ ẹjọ́ pé kò sí ní ìfẹ́lá. náà láti sọ pé báwọn ọba ṣe ń lọ́dà àdúgbò ká fún àlọ́ àlàwà. ìgbà wọn lè gbọ́ fún àwọn àwọn àwọn aṣọ pípa ìgbà wọn ń wò tá àwọn ní pé báwọn ọba fi sẹ́nu kẹ́ni táwọn ọ̀sẹ̀ ń lọ kọ́ lákòókò sọ̀rọ̀. ẹ̀rọ báwọn ní kọ̀ọ̀kọ̀ lọ sọ̀rọ̀ nígbà tí ó gba ọmọ pọ̀ sínú rẹ̀ máa ń lọ ní kó kọ́ sọ̀rọ̀ kó lè bá fún rẹ̀ bẹ̀rẹ̀. ó túmọ̀ sí pé wọ́n wò pé ló ti fẹ́ẹ́ ṣe gà yàní sí ẹ̀yìn ló fi nìlọ ni. ìgbà tí rẹ̀ kò gbọdọ̀ kọ̀ ìgbà òkèlà bọ́ọ̀lù ló ti jáde ní kíláàsì ní kíláàsì rẹ̀ wò. ṣé àwọn lọ báyìí wọ́n dájú pé lẹ̀kún ẹ̀yìn báyìí wọ́n jáde. ìjọba lọ́ọ̀ gbà jáde ìfòmí ọ̀rọ̀ ló máa lọ straight wọ́n jáde ìpàkọ́ ni wọ́n máa wo ibi tí ń lọ lórí bomi kí n ta ọ̀rọ̀ àìsàn ìwé ni wọ́n máa ń fi já kọ́kọ́ sọ̀rọ̀ tó dáa gbogbo wàhálà yóò di tó sọ ọ̀rọ̀ tó sọ yóò di oṣù ọ̀fẹ́ tẹ̀lé ẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ pé tá a bá tó ẹ̀ tá a bá tọ̀ ẹ̀ tá a bá yàgbẹ́ ẹtí kankan máa ń tiwa lórí irun ẹwọ sọ̀rọ̀ aláṣẹ ẹwọ ájọrun lọ ibùdó àbúrò ní á kò dá òṣèré tí mo fẹ́ ká sọ ká su ká ṣe gbogbo ìdá fún àwọn bá kà ọba ẹyẹ wa torí àdéhùn tó tó sọ ẹyẹ ìṣòro àdúrà sọ ìpè ìnáwó àwọn ọ̀nà ayọ́pọ̀lù sọ láyàtà àhàdìkọ̀ ìdá àhàdàdà àtà ẹ̀sán wọn kà ọlọ́run ọba ò ní gba àwọn ẹnìkan ní kí àtọ́lá sùn wọ́n fi sún sàpèjúwe orí sún kéré kìbẹ̀. nígbà tó bá sún títí kì í tán wà lára. ní ìgbà ó túnbọ̀ sí tóbi bàjẹ́. láì fọ ọgbọ́n àkókò lẹ́sẹ̀n ìrẹ́ ìrẹ́ owó ọ̀là sọ́dà pàtẹ́rì. ẹnu wúlò ọlọ́run ọba kò ní gba gbogbo òun dá láì sàlùwàlà gẹ́gẹ́ bí òṣèlú gbàtà àti látara owó dájú ẹni èrè òjò. òtún láti pẹ́ pé ẹ̀sìn máa ẹ wá kó ẹ̀sán wa máa lọ ní ìlú bukari ìlú bukari èyí wa òtún pé ìyá ìyá òkùnkùn kọ́ọ̀kù ní ọ̀rọ̀ tún sọ̀rọ̀ náà kó tó yá lẹ́nu kó tó ìgbà yà lẹ́nu rẹ̀ ìdí bá wọn sọ yìí pé ọ̀gbọ́n ọ̀gbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ ẹnu ó yàtọ̀ sí àtẹlẹ́mù àlékún pẹ̀lú ààrẹ. ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n wọn lọ bàjẹ́. àwọn tó bá gbà sẹlẹ̀mù àlékún láàrin ogógó ìgbà tí ìrún parí ìrún bàjẹ́ ọgbà tí àbí bàjẹ́. òtún lọ wá ní ọmọ ọmọ ìgbọ́n mẹ̀jẹ̀ ṣe kẹlẹ́ mi sọ́ra sẹlẹ̀mù àlékún ẹ̀ṣẹ̀ mẹ̀jẹ̀ ṣe kẹlẹ́ mi sọ́ra. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ inú ọ̀rọ̀ tá a máa sọ lórí rẹ̀. Ṣùgbọ́n àtẹ̀lẹ́wọ̀n àlékún kì í ṣe inú ọ̀rọ̀ tá a máa sọ lórí rẹ̀. Bí a ti ṣe kọjá lọ́kàn وعليكم السلام ورحمة الله وبركاته الله أكبر उसके बाद क्या समझ में रसूल आना वाले अल्लाह वाले उसे तो क्यों नहीं हुआ वो अभी तो आने इधर क्यों जब चिंता थी बात पूरी हो يناقض أصل الصلاة يقول السلام عليكم كل يوم أقرأ أو يعني قم gbẹgbẹ ọlọlọ kan máa bá yín ẹ̀yin òtítọ́. ìgbà tó ti dẹ́gbẹ́ tó takò òun tó takò ọ̀run láti máa jáde kúrò ní ọ̀run àti ẹni tá bá tó ìran ti tán. tá bá tọ̀ ìran ti pé ẹgbẹ́ òtítà táyà tó ti tàn án tọ́kà tẹ̀lé tọ́kà máa lọ. wọ̀lá ìkíní. tòlẹ́ǹdà ti gbọ́ rẹ̀ yí bá ọ ẹja padà kí ni àbí sàárè. بن ابي طالب رضي الله عنه النبي صلى الله عليه واله وسلم قال مفتاح الصلاه الطهور وتحريمها التكبير وتحليلها التكبير وقرار ونكاتي معه إن جرس الذي هو قلنا الله أكبر إن padà sọ́dọ̀ ìtọ̀ òní àsàlámù السلام عليكم kí tó ọ̀pá تحكم إذا وجد الماء فلا حاجة إلى التيمم شوفي بعد حيث إيه، لو كاتا تيمم لو كاتا ألو نقول نوالو وفنا دي أبو يتوفي ينفو يسيوا وانا وعلو ولا تنسي لنا النبي محمد صلى الله عليه وآله وسلم رحمة الله ورحمته شكرا لا إله إلا الله Thank you. wọ́n sábà ti kọ́ náà ní ìkáwọn gbà ní o. ọ̀rọ̀ yẹn bí kílọ̀. Bí kílọ̀. ادعو واجبات لا سنة سنة وده مذهب الإمام أحمد يعني مذهب الإمام أحمد سمع الله من حمد واجب ربنا ولك الحمد واجب سبحان ربي العظيم وربه واجب سبحان ربي الأعلى واجب ومذهب الإمام مالك بالسنة هذا من السنة سنة ẹgbẹ́ tá a bá sọ wáyé ṣe ká ṣe ṣe ká fẹ́ lò ẹ̀wọ̀n tó tó lélẹ̀ títí gbogbo wẹ́ẹ̀dì kẹ́tẹ́ máa sọ. nínú fúk èèyàn máa ń sọ àwọn wẹ́ẹ̀dì lò nígbà tí wọ́n á ti sùdúdù sáwọ̀ lágbára láti gbé ẹni tó pé irú àwọn mẹ́ta ti ṣàpèjú ìwádìí kẹ́rì ẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ sáyẹn kẹ́rì tó máa ń rọ́ọ̀bì àwọn akẹ́kọ̀ọ́ ìmáàmù ọ̀bẹ àlá àti bẹ́ẹ̀ àwọn nǹkan tí àwọn ìmáàmù ọlọ́dọ̀ kí làwọn wa bá ní lọ́dọ̀ sí ìmáàmù tó gẹ́gẹ́ bíi kí ní lọ́dọ̀ ìmáàmù bá ọlọ́dọ̀ ká ní ọdún ìyẹwà. tòun ní kádó wájú mi kádó náà o wájú mi ẹ máa sọ pé sùdúdù sáwọ mi dé wájú ẹni wá fi sùdúdù lẹ tó fi forí kalẹ̀ kálẹ̀ ẹnu forí kalẹ̀ méjèèjì nínú ẹlẹ́yìn kó fi sùdúdù sáwọ sáwọ àtúrẹ́ òkè yọ ẹni pé sọ́nà ni sùdúdù sáwọ máa ké òní lágbára láti gbé wájú. Àwọn ọba àkáàdì náà wá dé ले सुन रहा है सुन रहा है मैं इतना मालिक कि सेवा क्यों सुखी निवृत्ति अभाव न रहे सेवा क्यों सुखी निवृत्ति क्यों सिले या कोई कर रहे सारा सेवा क्यों सिले निवृत्ति क्यों सुखी या कोई कर के सारा ठीक है सुखी निवृत्ति क्यों सिले का कौन किसी लड़के के सुखी है जिनको ना तो قال الإمام الشافعي يعني هو بيكون بيكون في في السنة هيئة من هيئات الصلاة أو نفس منها ولا بأس بها كتابة التنسية هي دي يقاول لي على موضوع يا لأن الشيخ قاول لي على موضوع يا أكيد كيف تجيل ساو أنا جاي أنا بيكون إن شاء الله ومن الله تمام pé àwọn ẹnì kan fi jáde láti fi pé àti pé wọ́n gbà yẹn. Tó bá yẹ pé ìyẹn tí aṣọ wọn gbà yẹn ní ẹ̀jẹ̀ pàjáde. Àlàyé rẹ̀ ń bọ̀. Àlàyé rẹ̀ ń bọ̀. Títí ti kó jẹ́ pé fúnfún ló bí àwọn ṣùgbọ́n orí à. Ẹ̀sìn mọ̀ pé nínú òkun tó bá pọ̀ jù láwọn ọmọ òkun lé ìgbésẹ̀ tó kéré ẹlòmíì sísìn ló bí àwọn ohun inú rẹ̀ àwọn ohun náà la. ṣùgbọ́n tá a máa ń sọ yí pé ẹ̀jẹ̀ tó jáde mú ṣé bá àwọn ohun ló bí àtúnyẹ pé títí ló bí ẹni tí títí àwọn ọmọ ẹ̀jẹ̀ jáde mú ẹ̀jẹ̀ tó jáde jáde kọ́kọ́ mi. ẹ̀sìn máa ké kí sísìn ó bí àwọn ó kéré sí àwọn ohun tí máa jáde nínú àwọn èèyàn láì báyọ̀ lè lọ sí ìdájọ́ àti ìdájọ́ lọ́rọ̀ náà ní kó sọ é pé ìjẹ́ nìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí rẹ̀ kó a sọ pé máa ń tọrọ máa ń tọrọ kó ọ lágbájá yìí kó ọ orí jọ ìgbà tó bẹ́ẹ̀ lórí rẹ̀ ní àwọn tó sàtà yà pé àtọrọ kan kó ọ orí jọ ẹnu báyìí. أسأل الله أن يغفر لك لا لا لا olùsọ̀rọ̀. náà ní bí kéèyàn ò sí orí ìrìn ní ìsìnkú ọ̀gbọ̀n alihamudulilá wọ́n bá ti dé sọ pé ọ̀sámù kan wù ọ́. lórí ìta ọ̀rọ̀ ni kí ọ̀rọ̀ ni kúmá ọ̀rọ̀ ni kó ọ̀rọ̀ ni kúnà ọ̀rọ̀ ni. káàyò káàkó ti bọ̀ ó ọ́ lọ́rọ̀ àpèyàn. bẹ́ẹ̀ ló jẹ́ pé tàbí tó ṣe irú rẹ̀ aláìsòwò àti náà gbogbo fún òun kí lórí aláìmọ̀kan ni lẹ́yìn náà bá ti rú ẹ látàrí àìmọ̀kan àkìlọ̀ ẹ̀rọ àti ṣe kìlọ̀ fún pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀. Àtọ́ pé ẹ lè ṣe o, ẹ jẹ́ àbọ̀ra wa yìí, ẹ ká pẹ́ tù mí, kí ẹ kọ́ bẹ́ẹ̀ ní ìdíjú ara yìí kẹ́ máa sábà láti mọ̀ ọ́ bá tán òun lò sí.

wọ́n rí àwọn èèyàn mọ́ pọ̀tọ̀pọ̀tọ̀ wọ́n máa bì wọ́n lọ mọ́mọ́ wọ́n lọ wò tó tó bá ti kíkọ́ ọ̀pọ̀ òbí tọ́ àwọn ẹjọ́ nǹkan wọ́n bá ẹ̀jẹ̀ pẹ̀lú náà nítorí pé wọ́n lọ mọ́mọ́ bá wọn bẹ̀. láti mà nínú bẹ́ẹ̀ tí ó wá nínú òkè sẹ́ríà ó yẹ kí àwẹ̀ kan má ti ṣàṣẹ mọ́yàn lọ àbẹ́yàn bàjẹ́ ìyàwó àwẹ̀ kan jẹ́ lọ ọmọ bọ́ọ̀ àbíkọ́ gbà tó bá ti gbogbo ọjọ́ ayé gbà ìbéèrè wa tó máa gbogbo ọjọ́ ayé gbá àwọn ìyàtọ̀ tí ọ̀gá náà kò lè dàbí ọmọ náà. Dákẹ́rẹ́ tó kọ́ ọ́ lọ́nà fún tó fi àbí tó fi kọ̀ ọ̀rọ̀ ẹ̀ka ti wà lóde kí tó máa wọ ẹni tí ń bì olóòbí. Nítorí délé ọ̀gbọ́dọ̀ tí ń tó òkú máa ń kí wọ́n bá ti yóò mọ̀ ọ́ náà. Ìgbésẹ̀ rẹ̀ kò fi gbà ẹ̀ náà fún a lè pè ní fòtò tí tó bá ìjọba àbúkọ́sà tó ti ọ̀gbọ́n ọ̀kan síwájú. ìyá wá sọ pé ẹ̀rẹ̀ sábà láwùjọ yìí ní ìjàmára àlẹ́ sábà lákòókò yìí lọ́wọ́ pé síbi ẹlẹ́kìnì síbi ẹ̀yìn ló máa rí sábà lákòókò àti sábà lákòókò. pé sọ́mà sí ẹ̀rọ lórí sọ́mà ẹlẹ́kìnì síbi ẹ̀yìn ló máa rí lórí bí abẹ́bí ìpè ní ọ̀sán kò tọ̀ yìí rà. nù àdéhùn. قال صلى الله عليه وسلم تشريكي كما على فقط سنة إليك سنة إليك سنة إليك سنة إليك سنة إليك سنة إليك سنة إليك gbogbo sáwọn kan dábọ̀ lọ́lọ́ kó ló máa rí nígbà tá a dá owó ìka láàjà sínú pápá ńlá. tó báyọ̀ náà ti gbọ́ Yorùbá ni wọ́n sọ pé bí ẹyin nínú ìlú. nǹkan àdéhùn wọn á ń kẹta láti fún àdéhùn ẹyin ọ̀rọ̀ tó kò ní kí irú ìyàlẹ́nu wọ́n dàgé ní àwọn òòtà lè sẹ́yìn Sọ́nà ni sọ́nà ni fún wọ̀ sọ́nà ni fún nà. Ìṣe wá náà adé ìdàgbò kan tó Bẹ́ẹ̀ni lórí mẹ́ta lè má máa fún ẹgbẹ́ يقول لك إمام أحمد واجب في السنة بعد ربنا ولك الحمد. فكيف أبو هريرة رضي الله عنه قال كما مسلم قال النبي صلى الله عليه وسلم رجل يدخل ما يكيم ما يكيم الصلاة كما الله أسمع الله لمن حمده ربنا ولك الحمد وما شكر رعي كل الأقوام láti àwọn báyìí báyìí báyìí nínú àwọn nǹkan ní àwọn mùsùlùmí lọ́kà. tí wọ́n bá ti tẹ̀lé àwọn ìrìnà àmìlà ọ̀gbẹ́rẹ́ ọ̀rẹ́ kẹta nínú pàdénù. tọ́ aláwọ̀ yẹn tó pọ̀ lórí pé àwọn àjẹ́ lára ilé ìlọ́run náà lẹ́nu ẹgbẹ́ tó wá àti náà lẹ́nu gbogbo wa ọjọ́ ìtọ́sọ fún akéèké sọ fún ọ̀gbọ́n náà wọlé kẹta àmọ́ wọ́n sọ fún ẹmú kan wá ọ̀kan yìí rẹ̀ ìmáàmù náà kọ̀ọ̀kan ọ̀kan náà ọ̀sẹ̀. ṣùgbọ́n ìgbọ́n rẹ̀ bí sọ bí òfin mọ́tàbù ìmáàmù Malik ọ̀nìdílé ìmáàmù òbí sọ. ọ̀fà yìí ti ṣe ọ̀rọ̀ ànẹ́bì òníbẹ̀ ọ̀sọ̀ ọ̀rọ̀ àyíwá àṣẹ. ṣùgbọ́n máa mú òbí sọ fún sẹ́kẹ̀ àwọn ọ̀nà sẹ́kẹ̀. ìwọ́sọ̀ ọ̀gbẹ́lẹ́ ìmáàmù òbí sọ sẹ́kẹ̀ oríṣi ẹ̀rí sí ìmáwò ṣẹ́fẹ̀ yìí lò láti sọ pé àtúntò pé tẹ̀lé ọ̀la ọ̀rọ̀ rẹ̀ dáníyà ọ̀pẹ̀ ìlú lọ́fẹ̀ lọ́fẹ̀ lò ó lọ. Èmi máa ń sọ pé tọ́lú ọkọ máa wà ayé mọ́ ní ìsọ̀lẹ̀. Láyé náà sì máa ń sọ pé tẹ̀lé ọ̀la ọ̀rọ̀ rẹ̀ dáníyà. Láti ọ̀pẹ̀ àyè ìlú lálẹ́ ìlú tẹ̀lé ọ̀la ọ̀rọ̀ rẹ̀ dáníyà tó dé máa ń. Èmi lè máa ń lò. Tọ́lú ọkọ máa wà ayé mọ́ ní ìsọ̀lẹ̀ ọ̀pẹ̀ ìlú kan lọ. Ẹ mú wá pé Bánà àkúrò tẹ̀lé ọ̀la ọ̀rọ̀ rẹ̀ dáníyà. Wọ́n á tún jẹ̀mí àdúgbò lọ́wọ́ tẹ̀lé ọ̀la ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ń sọ ilé ẹ̀kọ́ tó sí. torí tí wọ́n náà ti sìn ní kíkiri máa ń bá sọ fún sẹ́mi àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ pé ọ̀gbọ́n náà wọ̀n ṣẹ̀ka ẹ̀rí tí máa ń má lè lò sí à. tí wọ́n ti ń ká ọ̀gbọ́n kan náà ṣẹ̀ka káwá lẹ́ni mi tún kọ̀ọ̀kan lè lọ́mọ náà kọ́. ẹ̀jọ̀ nípa tẹ̀lé àwọn ọ̀rọ̀ tó ṣáà lè wá mú wá sórí ó dàbí mo kà sí àgbà máa ń gbà ṣé kò bá tó ti wọ̀ wá sí olówó wà. ó ṣe lọ́kọ̀ tó ń gbọ́ wúlò àná lọ́kọ̀ ìdá. ìyáálé tó máa ti tó bá wọn rárá wọn ọ̀sà àbí wọn pọ̀ wọn gbìyànjú láti kọ̀ ládàá. ti mọ̀ tó dáa. ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا. تو اذكر عن السنه هذه كيف كيف بعد ملء السماوات وملء الأرض وملء ما بينهم وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد حق ما قال العبد وكلنا العبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد الإمام النووي إنه جمع وروضة الطالبين أنه يجب أن الصاحب من العلم شاكر وقوف مثلا فهو إذا كان تقول كلاس الوقوف àwọn ọmọ bá dé àdúgbò ká ó lẹ́nu sọ àwọn èèyàn tó wà lẹ́yìn aláǹ tí láwọn kì í wọ́n bínú ìwà àdúgbò pé àmdẹ́nta àbí mílí àdìsọ́nà wájú wọ́n mílí aláwọ̀ wọ́n mílí alábẹ́ iná wọ́n mílí aláṣẹ ìṣẹ̀mí iṣẹ́ ìlú. Ìjọba fún wọn ní bínú ọ̀dọ́ ni wọn láàrín fẹ́rẹ́ ìwọlé mẹ́sì. أحق ما قال العبد وكلنا لك عبد. Ìjọba fún wọn tún ní bínú لا مانع لما أعطيت ولا معطي لما منع ولا ينفع ذا الجد Wow, but this is all of us. How come for it? I am. I try ọba àjàgbàlagbà. lórí àdébí ọba sàlàyé àdìpọ̀ àwọn ọ̀sán láti ṣe láti ṣe lànà ìgbà lọ́dọ̀ gbọ́n dájú. lórí ìbéèrè ẹ̀ ó ti pọ̀. ìyàtọ̀ tó láàrin níyà àti ìwádà àti pọ́ ìṣe láti sàlàyé. Ẹ máa rò pọ̀. Láàbì gbogbo oṣù tí ìrìn àjò ìsàlùwà láàtọ̀. Ìfẹ́ ìfẹ́ ìfẹ́ láàtọ̀. Àrẹ́sọ̀rọ̀ àti ìrìn àjò ìsàlùwà kò ìkàlẹ̀ ìrìn àjò ìsàlùwà ráyè gbàgbà náà ló béèrè sí pé kó lọ àdúrà òfin tọrọ ẹkún àlọ ti tọrọ ọlọ́ọ̀gbà ọgbà àrùn dé wọn sàdúrà fún ààrẹ ti tọrọ wọn bá ti fẹ́ẹ̀ kẹta ti sọ̀rọ̀ jẹnẹrali àdúrà wọn ni wọn ti fúri ara ara yẹn kẹrin kẹta tí ọlọ́run máa forí ti bàbá rẹ àdúrà bá ti dẹnu kẹta máa forí ti yàn ní ti dẹnu kẹta máa forí ti lágbẹ́dá ó ti dẹnu kẹta àmọ́ ọlọ́run ó forí ti wọ̀ yìí ẹ̀rọ àti èsì pé àwọn ti conversation sí èsì kò fi hàn ọ̀gá àwọn àrùn ọlọ́run àforíjì ọ̀. Àwọn bí bẹ́ẹ̀ bí kálukú fi ra rẹ̀ léèrè. Títí a bá wọlé wa ní sọ̀rọ̀. Láti ní kí wọ́n dàrú. Láti bẹ̀rẹ̀ ìkàlùkọ́ lọ sí tẹ̀lé lọ́lọ́lá yìí. Mọ̀tàlá ti mọ̀ ẹ́ pé tá a bá wọlé wa lọ àwọn èèyàn ní àní ṣe súnà yẹn kàtàwà kí gbogbo kí mọ́tíláṣí lọ́dà àdúgbà nítorí ọlá tí bẹ kó ká kí ṣé máa ń kọ́ ọ̀nà ọ̀nà ọ̀gbọ́n náà kì í náà ní màṣẹ dára ó fi ọ̀nà owó wá tó ń sẹ́nu ní lẹ́nu ẹjọ́ bá lè kí òun lóru ọ̀mọ́ torí kọ́kọ́ lọ́ngọ̀ torí kí ń wọ ìsàlẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ni gbogbo tó ti wá ìsìn lẹ́ẹ̀kẹ́ nígbà tí ọba wọlé lọ ṣé kò rí káàkiri kí òun lóòrùn kọ́lá lè rí àlè. Ọ̀tà kò lè tako ló fi hàn ló fi gbogbo ọ̀run tó kẹ́ ẹ̀ àwọn gbàgbọ́ ti bí òòlù àti ìjọba tó rọ̀ lọ́rùn kò ní kí wíṣẹ́ torí pé láwùjọ wà níbi lẹ́yìnà. nígbà ló ápùlọ̀ ọ̀tọ̀ láti fún mi kọ́ra ilé yẹn tó jẹ́ amúrò yóò ṣáájú mi. ó yàtọ̀ sí gbọ́dọ̀ mọ òkúlù tó ti tẹ̀ tó mọ̀ kàdé. amúrò yóò ṣáájú wọn pé lẹ́yìn. lọ́ba takọ amúrò yóò ṣáájú ọ̀tẹ́ lọ. ṣé yé wa kí ni amúrò yìí gbà? ìmọ̀ àná tọ́ba kí wọn nílẹ̀ ìwé kí o tàbí ìwé ọ̀tọ̀ kọ́ ọ̀tẹ́ lọ ọba ní àdéhùn ọlọ́sọ̀kọ̀ ọ̀sẹ̀ lọ. àmọ́ òbí òwe torí àdéhùn máa tún lọ Allah